محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه وفق الله قلنا في أن توفى يا وتفين وعفوا صلى الله عليه وسلم ليش الله yóò fi ọdún rẹ̀ nípa rẹ̀ tó bá ti lọ́nà àjọyọ̀ ìyá. nígbà tí ọ̀tọ̀rọ̀ ọkọ fẹ́ fọ́mà tí bàbá ọmọ tó sì ti fọ́mà rẹ̀ tó sì ti fọ́ àmàlà ti wà lọ́wọ́ rẹ̀ ilé ìtòsí gbé olúwa ló fi ọ léèrè báwo ló ti ṣe ṣe tó bá ti lọ́nà àjọyọ̀ ìyá. torí àdìsá nàbọ̀ Muhammad. صلى الله عليه وآله وسلم إن كلكم راع وكلكم مسؤول عن رعيته gbogbo yín lolùdáná jẹ gbogbo yín láti léèrè nípa ń dá àkàndàjẹ ọ̀rọ̀ olúwa ti ṣe sí ọ irun kò tó gbé ọ sí irun tó nípa máa jẹ kò lè yọ kú tàbí ẹ̀pá fi wọn náà léèrè lọ́la gbẹ̀ngà kéyàmù kéèyàn má tan ara rẹ̀ jẹ́ kó máa sọ pé òun bẹ́ẹ̀ bó ti ṣe jẹ́ ọláwọ̀ ní bí ọ̀lẹ́ rẹ̀ wọn bá ṣàbòsí síyàwó wọn bá yan ìyàwó jẹ gbogbo apáta lólu obìnrin lọ́la gbẹ̀ngà kéyàmù wọ́n bẹ nínú àwọn ọkùnrin tó ṣe kọ́ fẹ́ ìyàwó tó fẹ́ gbèsè nítorí kọ́ bá mi rẹ̀ sẹ́ńtórí àníyàn burúkú kan ti ń bẹ lẹ́mí rẹ̀ tó ń fẹ́ fi àjọ ọmọ lọ́mọ. àbáwọn òbí rẹ̀ wọ́n ti ṣe àwọn lẹ́sẹ̀ kan àbí wọ́n ti àwọn òbí òbí tó ń lẹ́sẹ̀ kan ìgbà tó ń wá lè mú àwọn òbí rẹ̀ tààrà wọ́n fẹ́ fẹ́ ọmọ wọn láti yòróró nǹkan tí àwọn òbí rẹ̀ ṣe fún àbí tá a ṣe fáwọn òbí tó àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ fún àníbẹ̀rù Allah. tọwọ fi ọmọ ọlọmọ fún ìyá fi ọmọ ọlọmọ máa ránró lórí rẹ lọnà tó ṣe pé wọn lè mú kí ìgbésí ayé kó sú ọmọbìnrin tọmọ òfin máa wọnà àti kòkòso eléyìí wọn bẹ nínú wa tó burú jáì tó sì wà ní àwọn àwùjọ wa gbogbo ìwà ẹni tó jẹ́ amánisẹ́ni tó fẹ́ gba tọmọ ọlọ́mọ jẹ́ nítorí àwọn àdìkà tí ò fẹsẹ̀ múlẹ̀ wọn àti rádaràdá tó ti gba ṣètọ́nù ló máa ń kó sórí àwọn aláìsẹ́ kan sí àwọn àgbàtẹnijẹ́ òfin ṣẹ̀rí àṣọ ìpín tó bá ti mà kíkẹ́ tí mo bá fẹ́ ọmọ yìí nítorí dájú ni pé màá fi àjẹ́ nítorí dájú ni pé máa fi ojú rẹ̀ máa fi réèmà Islam sọ pé ìwọ ni kò fẹ́ èèwọ̀ ni kò fẹ́ nítorí pé tó bá fẹ́ nítorí dájú ọ̀nà ni pé ó fi àjẹ́ ni nítorí dájú ọ̀nà ni kó mọ̀lẹ́ ayé sùn olú àwọn òṣìṣẹ́ ìwà burúkú kò fẹ́ ìwà pálapàla kò fẹ́ ìwà rádaràda ọmọ ọlọ́mọ alẹ́ ẹlòmíì ẹlòmíì ọ̀la ni abẹ́ẹ̀ kó tó di kọ́ fẹ́yàwó ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó fẹ́yàwó tán ni làwọn èrò burúkú ń wá sórí rẹ̀ tí ọmọ ọlọ́mọ tó fẹ́ yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní ti àjẹ́ àgbákò ní ní gbogbo gbà àìrójú ní lọ́jọ́kọ́jọ́ yọ́ọ́ máa ṣe ọmọ yìí bí òtún ṣe dáa wọ́n wí wíwí táwọn yẹn bá dá sí i yóò ti dàbí ìgbà tí wọ́n tún da epo síná kí ni wọ́n má bàa kú subahánàlá irú eléyìí náà ọ̀rọ̀ yẹn ní kọ́kọ́ lẹ́yìn torí kó ti hàn kíkó kọ́mọ yìí bá ti pẹ́ sí lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ ni yọ jẹ sí irú ẹlẹ́dàá wọ̀ fẹ́ bẹ́ẹ̀ fẹ́sì máa wọ àwọn àká o àwọn àká ṣe bí wọn yẹn àwọn náà bí ma o nínú àwọn ọmọ tí ń bí ọmọbìnrin náà wà ń bẹ tí wọn mọ̀ pé ìgbà tá a bá fi wọn kà láfíìsà irun tí wọn ń ṣe sọmọ làkejì tọmọ sani tó ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn náà ń bọ̀ kọ́ máa jẹ ẹni nítorí pé téèyàn ṣe èèyàn máa fi rí àpẹẹrẹ ẹ̀sán rẹ̀ látàrí kó tó di lọ́la tó ń dàgbìyà torí di ẹlẹ́yìn gbogbo ẹni tó bá fẹ́yàwó ọmọ gbé ohun afúnṣọ́ iná lọ gbà sọ́dọ̀ ọlọ́hùn kì í fi nǹkan kan sọ̀yàn ọmọ bíyàn léèrè àwọn ọkùnrin tó bá fẹ́yàwó ẹnu máa dùn púpọ̀ ẹnu máa dùn púpọ̀ ẹ sì mọ̀ pé àwọn ọmọbìnrin ẹni tó bá lè dunnú jù fún wa wọn máa sábà gbà kojú ẹnikẹ́ni tí ò dùn lọ ẹ̀tàjẹ lóbìnrin fẹ́ ọkọ ara wọn kò tọ́ tọ́ ó ti wá gbọ́ ẹ̀tàjẹ rẹ nítorí bá dọ́dọ̀ àgbà ó rí i pé obìnrin kan ọ̀gbádùn láyé bíi tiẹ̀ ìwọ ọjọ́ gbogbo nínú ló fi máa dùn ìdùnnú tòun ó ti tàná lọ bẹ́ẹ̀ lọ́ máa tẹ̀lé lọ́dọ̀ nígbà tó máa dọ́dọ̀ rẹ̀ tán ó ti pé ìyà ìyà ojoojúmọ́ ìtìnà gbogbo gbà àdánwò eléyìí túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah wọn rántí jọ́dá dùn níwájú rẹ̀ oníkálukú tí ó rojọ́ ní tó gbélé ayé ṣe àti bó ti ṣe ṣe ní tó lówà fún sọ orílẹ̀ eléyìí ọ̀dọ̀ gbogbo ẹni tó níyàwó lọ́dọ̀ ọ̀dọ̀ gbogbo ẹni tó níyàwó lọ́dọ̀ ẹ má sọ fáwọn àti dàgbà àwa tí wọ́n bá wí ìwọ náà ìyàwó ń bẹ lọ́dọ̀ rẹ̀ olóògbé ọ̀lẹ́ rẹ̀ ẹ má sọ fọ́ ọmọdé làwa àwa tí wọ́n bá wí lọ́jọ́ ṣégeyà pàtó ń bá tó dàgbà ló wọ́n máa ṣe sùúrù rárá o gbogbo oníkálukú wa iná la jẹ́ olùdáran jẹ afún wa ní nǹkan dàjẹ́ olúwa ó sì bí wa léèrè nípa tó fún wa dàjẹ́ abẹ́ allah azọjẹ́lì ó jẹ́ ká sàfi igi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.